nìkan lólùgbàlà tó ti gbà nìlà Jésù nìkan lólùgbàlà tó ti gbà nìlà Jésù nìkan lólùgbàlà tó lè gbà nìlà ọba wa ni n kò kì í fún o. Jésù nìkan kò kì í fún o. hallelujah hallelujah ó lẹ́fù o ó lẹ́fù o ẹgbẹ́ ògo sọlọ́run wá. sọlọ́run wá. Jésù nìkan lọ́lùgbàlà tó lè gbà nílà. Jésù nìkan lọ́lùgbàlà tó lè gbà nílà. Jésù nìkan lọ́lùgbàlà tó lè gbà nílà. Ọba wa ni mo fi lè fún ọ. Ọlọ́run mi ìyẹ́rù ìyẹ́rù àpáta ti rí ká àpáta ti rí ká onígbẹ̀dú gbogbo agbẹ̀yẹ̀mùdò oníwòmíwòmí olórí àríra òjijì ọlá rẹ̀ òjijì kòtò aláìní kankan àgbèrè dìbò ń bẹ lóde ọdún alùgbàgbà abalẹ̀ hamilẹ̀ abuki amuki agbára àìlópin ògùn gbòmùgbòmù kìtì ayé ògùn kìtì ọ̀run ògùn nìkan ní aláyé alọ̀run ògùn nìkan ní alọ̀run nígbàsí ọba tí ń gbani ni ọba tí ń lani ni ọba tí ń rí ni ni ọba tí ń sọ ni ni ọba tí ń kọ́ ni ni ọba tí ń yé ni ni alágbàgbéyàwó olùpilẹ̀ṣẹ̀ òun láláṣẹ ìyá òdodo balógun ìgbàlà ọlọ́run ìlú àwọn kan ń wò wọ́n wọn ò mọ̀ pé wọ́n ní ojú wọn bọ́ wọ́n tẹ nípa fúngi ọpọlọ wọn dàrú ó mọlẹ̀ mọlẹ̀ ilẹ̀ tó dá taráyé ń bọ̀ ilẹ̀ ògùn wá ṣebí iṣẹ́ ẹ̀bẹ̀ ni aráyé ṣìnà wọ́n bàjẹ́ ṣèyàn wọ́n kò ṣó ṣe bàbá lọ́jọ́ ẹbọ pé kò ṣó mú wọn dájọ́ àtẹ́pẹ́dọ̀ síbẹ̀ lọ́jọ́ ogúndé wọ́n gbayé aláwo ó ní pápẹ́rán amújàwá àpapín ìtawó àṣepọ̀ mùtìlù lọ́jọ́ ogúndé mo lolúwa èmi mọ̀ ọ́ o ọlọ́run mi ṣe bí ìwọ olórí ogun wọ́n ní ìwọ kan ṣoṣo yìí. olùpẹ̀rẹ̀ mú olùpẹ̀rẹ̀ mú olùpẹ̀mẹ̀rin olùpẹ̀mẹ̀rin olùpẹ̀gẹ̀dẹ̀ olùpẹ̀gẹ̀dẹ̀ wọ̀ lọ́lọ́lá bọ́ọ̀lù mi dúpẹ́ pé mo wà nínú wa. Ọkọ àlàyé yóò máa yàn. Kò lè bàjẹ́ o, kò lè bàjẹ́ o, kò lè bàjẹ́ o, kò lè bàjẹ́ o. Iṣẹ́ Olúwa kò lè bàjẹ́ o iṣẹ́ olúwa kò lè bàjẹ́ o. ọjọ́ mo ti rú ọ̀fẹ́ gbẹ ọjọ́ mo ti rú ọ̀fẹ́ kò má gbẹ ọjọ́ mo ti rú ọ̀fẹ́ kò jẹ́ àgbẹ̀ iṣẹ́ olúwa mi. nítorí ni olúwa ó sì ní ìlú ọba lóye máa ṣe tán ọba rí ní ìrètí tóbi rẹ̀ pariwo pé ọlọ́run àwọn bá rí ṣe o gbàgbọ́dọ̀ wá yọ lówó lónìí wá fúnra àti ìkókó rẹ wá tó dá o sí wá tó dá iná sí ẹ jẹ́ ká gbé fa. ìnásámù ìyẹ̀sùn yóò dánwò. Samo, Yesu yadawo Samo, Yesu yadawo Samo, Yesu yadawo uriachan akwe uriachan uriachan Santa Fe Santa Fe uriachan pé Buri Achan, Buri Achan, Santa Fe, Santa Fe. Inazamu, ni Yesu ni Yesu

ẹ ká fi ọpẹ́ àti ìyìn fún orúkọ rẹ̀ ọba tó ń pa ọkàn wa mọ́ kúrò nínú ibi ọba tí kò jẹ́ ká tójú oorun dójú ikú ẹ ká yìn lógo fún ìwàláàyè rẹ̀ nínú ayé wa ẹ ká fi ọpẹ́ àti ìyìn fún ọlọ́run wa ẹ ká gbé orúkọ rẹ̀ ga bàbá wa tí ń bẹ lọ́run agbẹ́ngà láàárọ̀ ọlọ́run alààyè àpáta ayérayé ọ́ fún àánú ọ́ fún ìfẹ́ olúwa ọba alágbádá iná aláwọ̀ tẹ́lẹ̀ oòrùn àyìnlógo lónìí ọlọ́run wa ọba tó sọ wa tó mú wa rí ìmọ́lẹ̀ alààyè lónìí ọba tí ọ̀jẹ̀ àtọ́jú ń dojú kú ọba tí ọ̀jẹ̀ àtọ́jú ń dojú àìsàn ọlọ́run wa olùpamọ́ wa ọlọ́run wa aláàbò wa ọlọ́run wa ọba ìṣẹ́gun wa ọba tó ń jà fún wa lójú ayé àti lójú ọ̀run a máa gbénga ní wákàtí ọ̀wọ̀ yìí a yìn lórí ìdílé wa a yìn lórí àwọn ọmọ wa agbé ọ̀gá lórí aya àti ọkọ wa ayìn ọlọ́run ìfẹ́ agbẹ́ngà ọlọ́run ìyanu fún ilé kọ̀ọ̀kan tó ní ipa àti ìpín nínú àdúrà yìí olúwa o ṣé o olúwa o ṣé o olúwa o ṣé o àwa yíyan ọlọ́run wa àwa jẹ́wọ́ rẹ pé ìwọ lolúwa àwa yíyan ọlọ́run wa àwa jẹ́wọ́ rẹ pé ìwọ lolúwa àwa yìn ọ́ ọlọ́run wa àwa ń jẹ́wọ́ rẹ pé ìwọ lolúwa ìyìn ògo yẹ ọ́ ẹ̀yin lọ́lọ́run wa ìyìn ògo yẹ ọ́ jésù ìwọ lọ́ba àwọn ọba thank you father thank you king of kings thank you lord of Love. Thank you, I am that I am. Father, we thank you. Father, we praise your holy name. Thank you for your faithfulness. Thank you for your love. Thank you for your kindness. Father, we appreciate you. We appreciate you, Lord. Thank you, Jesus. Thank you, Jesus. Olúwa ṣé o, Olúwa ṣé o, Olúwa ṣé o. Orò àpadà ṣé o. Ẹ̀mí mímọ́ ẹ ṣé o. Ọlọ́run bàbá, Ọlọ́run ọmọ, Ọlọ́run ẹ̀mí mímọ́. Agbé orúkọ yín ga bàbá. Agbé orúkọ yín ga ọmọ. Ọlọ́run àgbáyé. alágbádá iná aláwọ̀ tẹ́lẹ̀ oòrùn ògbìgbà tí gba láì lára ògbìgbà tí gba láì lọ́bàká gbẹ̀ngà ẹ ṣeun bàbá ẹ ṣeun ọmọ ẹ ṣeun ẹ̀mí mímọ́ olóore ọ̀fẹ́ adúpẹ́ o ayérayé ayẹ̀ ọ́ olúwa gbé ọ̀gá olúwa gbé ọ̀gá olúwa gbé ọ̀gá jésù olúwa wa àtúgbò wọn pẹ́ sókè lẹ́ẹ̀kan sí i àyìn ọlọ́run lógo fún títóbi agbára rẹ̀ ọlọ́run tó kún fún agbára ọlọ́run tó kún fún àánú àánú rẹ̀ ló fi yọ ìwọ àti èmi àánú rẹ̀ ló fi pa ọkàn rẹ mọ́ a tún ti wà ní oṣù kẹfà báyìí ọdún ti ń dá sí méjì ọdún yìí tún ń lọ nìyẹn ọ̀pọ̀ òjò ló ti rọ̀ tilẹ̀ ti fi mu síbẹ̀síbẹ̀ ọlọ́run dá ìwọ àti èmi sí ẹ̀jẹ̀ agbóhùn ọkọ sókè ẹ̀jẹ̀ á pé baba o ṣé o ọmọ ẹ o ẹ̀mí mímọ́ ẹ o. Father, we thank you. Father, we praise your holy name. Glory be to your holy name. Thank you, Lord of Lords. Thank you, King of Kings. Thank you, I am that I am. Glorious God. bravo sotoria bababa. Rebramo koshende keketre mokoshenda. Yeta mokoshende kakatre mokoremenge Ora shanda rebra makashandika ketremokore mengeshenda letremokore mengeshenda thank you thank you thank you king of kings thank you lord of Lords, thank you i am that i am olúwa mà ṣeun ẹlẹ́dàá ọ̀run ayé o ọlọ́run àgbáyé o ọba àgbáyé gbárùn olórí ọ̀fẹ́ jùlọ amàgbé ọ̀gá bàbá mímọ́ ọlọ́run àgbáyé aṣíwájú ogun alọ̀dẹ̀dẹ̀ ọ̀rọ̀ afúnimọ́sìrègùn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 ó lọ ń wájú rẹ̀ bí ogun ọba tẹ́rẹ̀ káyé ọ̀kun dẹ̀dẹ̀ tẹ̀rùtẹ̀rù dárídarí ayé olùdarí ọ̀run onìkàngbéra ẹni jà ó pàṣẹ fọ́jọ́ ọjọ́ yí bí ọwọ́ agogo ó sọ̀run rọ̀ dẹ̀dẹ̀ ó solé ayé ilé ayé ò jábọ́ ó so sánmà sánmà ò fàya ọba tó tẹ̀lẹ̀ ẹlẹ̀ ẹni ń tẹ́ni ọba tó ṣe gegele gòdògbò ògèlè ń tẹ́rù tí káráyé láyà bí òkè ńlá ọba tí kò lè pa ẹni àìsàn ò lè kọlù alágbádá ogun ó ṣàkóso ọ̀run ológun oṣópa ológun èṣùgbọ́lẹ̀ ayé gbórúkọ rẹ̀ ayé pa lọ́lọ́ ọ̀run gbóhùn rẹ̀ ọ̀run gbà jìnnìjìnnì olókìkí ògo gbogbo ara tó ń tẹ̀rù ẹ jẹ́ àyìn lógo lẹ́ẹ̀kan sí ẹ jẹ́ àgbéga ẹ jẹ́ àyìn lógo ọba àwọn ọba ni olúwa àwọn olúwa ni ọba tí ò jẹ́ àdìdùbú olúwa ẹ ṣeun bàbá ẹ ṣeun gbogbo èrò ọ̀tá lórí wa ó di asán èrò sátánì lórí ayé wa ó di òfo ọlọ́run a máa gbé ọ̀gá ọlọ́run àánú ẹ ṣé olórí ọ̀fẹ́ ṣé o ògo ni fún orúkọ lókè ọ̀run jésù olúwa wa ẹ jẹ́ á lọ síwájú tí àánú ká bẹ̀bẹ̀ olúwa wẹ̀mí láwẹ̀mọ́ kó nu àìṣedédé mi gbogbo gbogbo ẹ̀ṣẹ̀ mi lọ́rọ̀ lérò àti níṣe olúwa dáríjì mi ẹ jẹ́ á sọ di àdúrà ẹ jẹ́ á sọ di olúwa fẹ̀jẹ̀rẹ̀ wẹ̀mí olúwa fẹ̀jẹ̀rẹ̀ olúwàfẹ gẹrẹ wẹ mí olúwàwẹ mí láwẹ mọ olúwàwẹ mí mọ olúwàwẹ mí mọ olúwàwẹ mí mọ ẹ̀jẹ̀ jésù máa wẹ̀ mí máa wẹ̀ mí wẹ̀ mí ní àwẹ̀ mọ́ ẹ̀jẹ̀ àgbàdua ẹ̀jẹ̀ asọdí àdúrà. àṣẹ jáde látọ̀run. egungun gbígbẹ́ dìde. àṣẹ jáde látọ̀run. egungun gbígbẹ́. àṣejáde látọ̀hún. egungun gbígbẹ́. Ora shanda kaketre moko remenge shanda. Father, sanctify me, wash me with the blood of Jesus. Make me clean. Make me clean. Sanctify me, Lord. Forgive me all my sins. Wash me with the blood of Jesus. Every sin that I've committed, please, Lord, forgive me. Sanctify my life. Let's begin to pray. Let's plead the blood of Jesus. Blood of Jesus, wash me. Blood of Jesus, make me clean. Forgive me all my sin. Father, sanctify me, Lord. I come for mercy this morning. Father, sanctify me. Forgive me all my sin. Wash me with the blood of Jesus. Wash my heart. Wash my spirit. wash my soul wash my mind father wash me olúwa fẹ̀jẹ̀ rẹ wẹ̀ mí olúwa wẹ̀ mí mọ́ olúwa ṣàánú fún mi lónìí jésù olúwa wa jésù olúwa wa ẹ jẹ́ ká tún gbóhùn ẹ jẹ́ ká sọ fún ọlọ́run olúwa rú mi ní agbára agbára tí àdúrà fi gbà agbára tí àdúrà mi ò fi gbà lónìí àṣẹ tí àdúrà fi gbà olúwa gbé wọ̀ mí ró ohùn mi ní agbára bàbá jẹ́ kádùá mi ó gbà ró mi ní agbára tú òróró agbára rẹ lé mi lórí àṣẹ iná ẹ̀mí mímọ́ wọnú mi lọ ẹ jẹ́ a gbàdúrà orúkọ jésù orúkọ jésù olúwa ró mi ní agbára ẹ̀mọ́ mi ní agbára omi ara mi jẹ́ kó gba agbára ẹ̀jẹ̀ mi o jẹ́ kó gba agbára ẹ̀mí mi jẹ́ kó gba agbára àṣẹ tí àdúrà fi gbà ẹ̀mọ́ mi olúwa mi ní agbára omi ara mi ló lágbára ẹ̀jẹ̀ mi ló ní agbára èyí sọmọ ọlọ́run jẹ́ kí aṣẹ iná ẹ̀mí mọ́ jẹ́ kó wọnú ayé mi agbára láti ọ̀run wá olúwa gbé wọ̀ mi olúwa gbé wọ̀ mí aṣẹ ẹ̀mí mímọ́ wọnú mi lọ agbára ọ̀run o wọnú ayé mi lọ ẹ̀mí mímọ́ ó yá àkókò ti tó ogun ọ̀run ẹ̀dì àmọ̀ra àkókò ti tó mo fẹ́ gbórí ìtẹ́ pàṣẹ èmi ní eré kan o ẹ̀mí mi máa ó yá àkókò tító ogun ọ̀run ẹ̀dì àmọ̀ra àkókò tító mo bá gbórí tẹpá àṣẹ èmi ní eré kan o ẹ̀mí mi máa wọnú mi lọ agbára ọlọ́run wọnú mi lọ àṣẹ iná ẹ̀mí mi máa wọnú ọkàn mi àṣẹ iná ẹ̀mí mi máa wọnú ayé mi agbára amọ̀rìnmẹ́fẹ́ agbára tí ọ̀tá ò lè rí mú agbára tí ayé kò lè dojúkọ ayérayé gbé wọ̀ mí romi lágbára jésù ràpadà romi ní agbára ọlọ́run bàbá ọlọ́run ọmọ romi ní agbára ẹ̀mí mímọ́ wọ̀ mí ní àṣẹ agbára rẹ olúwa wọ̀ mí ní àṣẹ agbára rẹ jésù olùgbàlà wọ̀ ní àṣẹ agbára rẹ ọlọ́run tó ní ayé o ọlọ́run tó ní ọ̀run o romi ní agbára romi ní agbára romi ní agbára ẹ̀mí mímọ́ gbé mi wọ̀ olúwa gbé mi wọ̀ olúwa gbé mi wọ̀ jẹ́ kí àṣẹ iná ẹ̀mí mímọ́ jẹ́ kó wọ inú ọkàn mi jẹ́ kí agbára iná ẹ̀mí mímọ́ jẹ́ kó bà lé mi olúwa rọ̀ mí ní agbára olúwa rọ̀ mí ní agbára olúwa rọ̀ mí ní agbára ẹ̀mí rọ̀ mí ní agbára jésù olùràpadà rọ̀ ìṣẹ̀dá mi lágbára rọ̀ mi ara mi lágbára rọ̀ ẹ̀jẹ̀ mi ní agbára olúwa rọ̀ mí ní agbára olúwa ní agbára àṣẹ iná ẹ̀mí mímọ́ olúwa máa bọ̀ lónìí gbé mi wọ̀ olúwa gbé mi wọ̀ olúwa ìrìn àjò ayé mi ò lè dárìn olúwa ní agbára wá dúró tì mí pẹ̀lú agbára rẹ dúró lẹ́yìn mi gẹ́gẹ́ bí akọni ẹlẹ́rù àṣẹ mọ́rìmẹ́fẹ́ agbára mọ́sàsí mi olúwa gbé wọ̀ mí agbára táyé ò lè dojúkọ agbára tí ọ̀tá kò lè rí mú olúwa gbé wọ̀ mí olúwa fi ró mi ní wákàtí ọ̀wọ̀ yìí jésù olúwa wa lónìí a àdúrà méjì tá a fẹ́ gbà ọlọ́run kò jẹ́ á lè gba gbogbo ẹ̀ àkọ́kọ́ fẹ́ gbàdúrà lórí oṣù kẹfà tá a wà nú ẹ̀ yìí oṣù kẹfà tí a wà nínú ẹ̀ yìí a fẹ́ gbàdúrà nípa ẹ̀ dẹ́ àdúrà kejì a fẹ́ gbàdúrà lórí ìṣẹ̀dá wa lórí ìṣẹ̀dá wa lórí ayé wa gbólóhùn àdúrà méjì tá a fẹ́ gbà nìyẹn ṣùgbọ́n kó ló wá fún wa lórí ọ̀fẹ́ láti rí àwọn àdúrà yẹn gbà tán ẹ lọ sínú ìwé lúùkù orí kìíní ẹsẹ̀ ìkẹrìndínlọ́gbọ̀n ìwé lúùkù orí kìíní ẹsẹ̀ ìkẹrìndínlọ́gbọ̀n Luke chapter one verses twenty-six Luke chapter one verse twenty-six ó ní ní oṣù kẹfà a sì rán áńgẹ́lì Gabriel láti ọ̀dọ̀ Ọlọ́run lọ sí ìlú kan ní Galilee tí a pè ní Násárẹ́tì sí wúndíà kan tí a fẹ́ fún ọkùnrin kan tí a ń pè ní Jósẹ́fù ti ìdílé Dávidi orúkọ wúndíá náà a sì máa jẹ́ Maria áńgẹ́lì náà sì tọ̀ wá ó ní àlàáfíà wọ ẹni tí akọjú ṣíṣe ṣe ní oore olúwa wà pẹ̀lú rẹ̀ alábùkún fún ni ìwọ nínú àwọn obìnrin a wá gbàdúrà ní olúwa o nínú oṣù kẹfà tí mo wà yìí jẹ́ kó níṣẹ́ ayọ̀ mi kó jẹ́ jẹ́ kó oníṣẹ́ ayọ̀ mi kó jẹ́ nínú oṣù kẹfà tí mo wà yìí olúwa jẹ́ kó oníṣẹ́ ayọ̀ mi kó jẹ́ jẹ́ kó oníṣẹ́ ayọ̀ mi ẹni tó fi ṣe ayọ̀ rán sí mi olúwa jẹ́ kó jẹ́ jẹ́ kó jíṣẹ́ ayọ̀ náà fún mi ẹ jẹ́ a gbàdúrà orúkọ jésù olúwa nínú oṣù kẹfà tí mo wà yìí jẹ́ kí oníṣẹ́ ayọ̀ mi kó jẹ́ ẹ̀mí mímọ́ o jẹ́ kí oníṣẹ́ ayọ̀ mi kó jẹ́ jẹ́ kí oníṣẹ́ ayọ̀ mi kó jẹ́ áńgẹ́lì ala áńgẹ́lì olóore mi jẹ́ kó jíṣẹ́ nínú oṣù kẹfà tí mo wà yìí olúwa nínú oṣù kẹfà tí mo wà yìí jẹ́ kí oníṣẹ́ ayọ̀ mi kó jẹ́ jẹ́ kí oníṣẹ́ ayọ̀ mi kó jẹ́ olúwa ẹni tó fi ṣe ayọ̀ mi rán olúwa jẹ́ kó jíṣẹ́ olúwa jẹ́ kó jíṣẹ́ jésù olúwa wa jẹ́ tún gbàdúrà á ní olúwa o nínú oṣù kẹfà yìí jẹ́ káńgẹ́lì tó fi ṣe ayọ̀ mi rán kó jíṣẹ́ fún mi áńgẹ́lì tó ń fi ṣe ayọ̀ mìíràn ọjẹ́ ọjẹ́ oṣù oṣù tó jẹ́ wípé èèyàn ń gbọ́ iṣẹ́ ayọ̀ oṣù kẹfà yìí òun náà láńgẹ́lì Gabriel ló tọ̀ Maria wá tó sì jíṣẹ́ ayọ̀ fún ó ní alábùkún fún ni ọ́ láàrin gbogbo obìnrin olúwa áńgẹ́lì tó fi ṣe ayọ̀ mìíràn nínú oṣù yìí jẹ́ kó wá mi rí áńgẹ́lì tó fi ṣe ayọ̀ mi rán áńgẹ́lì tó fi ṣe ìgbéga mi rán áńgẹ́lì tó fi ṣe àlùyọ mi rán nínú oṣù kẹfà yìí jẹ́ kó wá mi rí ẹ jẹ́ gbàdúrà orúkọ jésù orúkọ jésù ọlọ́run o áńgẹ́lì tó fi ṣe ayọ̀ mi rán olúwa jẹ́ kó wá mi rí nínú oṣù kẹfà yìí ẹ̀mọ́ jẹ́ kó wá mi rí ayérayé jẹ́ kó wá mi rí áńgẹ́lì tó fi ṣe ayọ̀ mi rán olúwa jẹ́ ó mi rí ẹ̀mọ́ jẹ́ ó mi rí olùwàjẹ ọwọ́ àmìrí olùwàjẹ ọwọ́ àmìrí olùwàjẹ ọwọ́ àmìrí olùwàjẹ ọwọ́ àmìrí áńgẹ́lì tó fi ṣayọ̀ mìíràn olùwàjẹ ọwọ́ àmìrí. bàbá ṣe láṣẹ pé ó ti ṣiṣẹ́ rẹ̀ bọ̀ láyé mi bàbá ṣe láṣẹ pé. ìlà ńlá máa bú jáde ẹ̀mí ọlọ́run náwó agbára. ìlà ńlá rashada kakẹ́kọ̀ọ́ lóko remenge shanda olúwa o áńgẹ́lì tó fi ṣe ayọ̀ mìíràn tí ó jíṣẹ́ kúrò tí ó jíṣẹ́ áńgẹ́lì olóore mi tí ó jíṣẹ́ ayọ̀ fún mi nínú oṣù kẹfà tí mo wà yìí jẹ́ káńgẹ́lì aláàánú mi ó jíṣẹ́ jẹ́ káńgẹ́lì olóore mi ó jíṣẹ́ nítorí azakaye atondiri azamawuli kipa lóbra makasande kakẹtẹrẹ mokore menge shanda. Imbri moko remenge shende kakatre moko remenge shanda. Rebra moko shende kakatre moko remenge shenda. Rebra maka kakatre moko shanda. Olúwa jẹ́ ká áńgẹ́lì oníṣẹ́ ayọ̀ mi ó jíṣẹ́ nínú oṣù tí mo wà yìí. Olúwa jẹ́ ká áńgẹ́lì olóore mi ó jíṣẹ́. Jésù wa. Jésù Olúwa wa. A tún nínú oṣù kẹfà tí mo wà yìí kọjú sí mi ṣe lóore nínú oṣù kẹfà tí mo wà yìí ọlọ́run ó ní ó ní alábùkún fún ní ìwọ ẹni tá a kọjú sí ṣe lóore nínú oṣù tí mo wà yìí ẹ̀mí mímọ́ ò kọjú sí mi ṣe lóore olúwa kọjú sí mi ṣe lóore nínú oṣù kẹfà yìí ẹ á bá ọlọ́run sọ orúkọ jésù olúwa kọjú sí mi ṣe lóore nínú oṣù kẹfà tí mo wà yìí ọlọ́run tó ní ayé o olúwa kọjú sí mi ṣe lóore ọlọ́run tó ní ọ̀run olúwa kọjú sí mi ṣe lóore tọmọtọmọ tayátayá olúwa ṣe mí lóore pàtàkì àkànṣe oore olúwa fi nínú oṣù yìí olúwa ní àkànṣe oore oore ha oore tó nípọn oore tó tóbi oore tí wọ́n gbégbá ọpẹ́ oore tí wọ́n gbégbá ìyìn olúwa o olúwa ṣe fún mi nínú oṣù kẹfà tí mo wà yìí wá gbọ́ tèmi olúwa wá ṣàánú fún mi wá ṣàánú fún mi mo fẹ́ rí ọwọ́ àánú rẹ nínú oṣù yìí jésù olúwa wa á tún gbàdúrà olúwa láàrin àwọn akẹgbẹ́ mi láàrin akẹgbẹ́ mi ṣe mí ní ìbùkún ṣe mí ní ẹni tí a bùkún fún ó ní alábùkún fún ni ọ láàrin àwọn obìnrin wá gbàdúrà olúwa ṣe mí ní alábùkún fún láàrin àwọn akẹgbẹ́ mi àṣẹ títayọ olúwa fi fún mi ẹ ire yẹn mú kí Màríà kó tayọ àìmọye obìnrin olabi ní ló wà láyé lákòókò tí Màríà wà láyé ṣùgbọ́n àgbórúkọ wọn mọ́lẹ̀ ni à ń gbọ́ orúkọ Màríà síbẹ̀síbẹ̀ títí ayé parẹ́ ìlànà gbórúkọ rẹ̀ olúwa nínú oṣù tí mo wà yìí ṣe mí ní alábùkún fún àṣẹ títayọ jẹ́ kó wọnú ayé mi títayọ ọlá títayọ ìmọ̀ títayọ ìbùkún títayọ ìgbéga olúwa jẹ́ wá mi kàn tọmọtọmọ jẹ́ wá mi kàn tọmọtọmọ jẹ́ wá mi kàn tọmọtọmọ gbólóhùn tí ó sọ mí di alábùkún fún kó o bó o ṣe fi rán áńgẹ́lì yẹn olúwa ránṣẹ́ rẹ̀ sí mi olúwa ránṣẹ́ gbólóhùn ìbùkún sí mi nínú oṣù yìí ẹ jẹ́ a gbàdúrà orúkọ jésù ránṣẹ́ gbólóhùn ìbùkún sí mi nínú oṣù yìí ránṣẹ́ gbólóhùn ìbùkún rẹ sí mi nínú oṣù yìí olúwa bá mi pàdé nínú oṣù tí mo wà yìí olúwa ṣe tèmi ní àṣepé ayérayé ṣe tèmi ní àṣepé olúwa nínú oṣù iṣẹ́ olúwa ṣe tèmi ní àṣeyè jẹ́ kí n rọ́pẹ́ dá jẹ́ kí n gbégbá ọpẹ́ jẹ́ kí inú mi ó dùn ire tí ó mú inú mi dùn tí ó sọ mí di alábùkún fún olúwa ṣílẹ̀kùn ẹ̀ olúwa ṣílẹ̀kùn ẹ̀ olúwa gbọ́ ẹ̀mẹ́dẹ́hùn jésù olúwa wa ẹ jẹ́ àwo ẹsẹ̀ thirty six ní orí kìíní yẹn luke orí kìíní ẹ jẹ́ àwo ẹsẹ̀ kẹrìndínlógójì ẹsẹ̀ thirty six ẹ̀já wo ẹsẹ̀ thirty six yẹn ó kà bá wí pé sì kíyèsí Elizabeth ìbátan rẹ̀ ó pẹ̀lú sì lóyún ọmọkùnrin kan ní ògbólógbò rẹ̀ èyí sì ní oṣù kẹfà fún ẹni tí à ń pè ní àgàn nínú oṣù kẹfà ọlọ́run yí orúkọ àgàn kúrò ọlọ́run bọ́tù àgàn kúrò ẹ wá wò nínú ìdílé kan ni o Maria lọ kí Elizabeth ẹ tó ti dàgbà tó ti wojú ọlọ́run ti pẹ́ Maria tó ṣẹ̀ṣẹ̀ fẹ́ tó ṣẹ̀ṣẹ̀ mari tó ṣẹ̀ṣẹ̀ fẹ́ ṣègbéyàwó olóyún ó wá jẹ́ ó wá jẹ́ ọmọ ìlérí ẹni tó jẹ́ ẹ̀gbọ́n rẹ̀ nínú ìdílé kan náà tó jẹ́ senior níjẹ́ mọ́ bí ọmọ la lè pè sí nígbà tó náà lọ jíṣẹ́ ní àkókò yẹn náà onìyẹn náà tún ní ọmọ olóyún ọmọ ìlérí agbàdúrà wà ní olúwa nínú oṣù kẹfà tí mo wà yìí akọlùkọgba ire olúwa jẹ́ kó fi ọ̀dẹ̀dẹ̀ mi ṣe bùgbé akọlùkọgba ire jẹ́ kó fi inú ẹbí mi ṣe bùgbé akọlùkọgba ìbùkún akọlùkọgba ẹ̀rí akọ́lùkọ́gba àlùyọ akọ́lùkọ́gba ìyanu bí kan ṣe ń wọlé bẹ́ẹ̀ lómi ń tẹ̀lé bí kan ṣe ń wọlé olómi ń tẹ̀lé ẹ̀kúnrẹ́rẹ́ ire yóò máa wọlé ẹ̀kúnrẹ́rẹ́ ẹ̀rí akọ́lùkọ́gba ẹ̀rí akọ́lùkọ́gba ẹ̀rí ayọ̀ jẹ́ kó gbanu ilé mi kan jẹ́ kó gbanu ẹnu mi kan akọ́lùkọ́gba ẹ̀rí yóò gba ẹnu mi kan ẹ jẹ́ a gbàdúrà orúkọ Jésù orúkọ Jésù nínú oṣù tí mo wà yìí akọ́lùkọ́gba ẹ̀rí olùwàjọ́ gbẹnu mi kan olùwàjọ́ gbẹnu mi kan akọlùkọgbà ire olùwàjọ́ wá mi kan olùwàjọ́ wá mi kan ire lọ́tún ire lọ́sì ire níwájú ire lẹ́yìn ire láàrin gbùngbùn olúwa ṣe bẹ́ẹ̀ àwọn ẹ̀rí tó nípọn àwọn ẹ̀rí tí ó bọ́ sọ ẹ̀gàn mi dànù olúwa o olúwa o olúwa o ṣe fún mi jésù olúwa wa wàá tún sọ fún ọlọ́run àní oore tí ó polongo orúkọ rẹ nínú ayé mi fún rere oore tí ó polongo ògo rẹ nínú ayé mi nínú oṣù yìí olúwa ṣe fún mi olúwa ṣe fún mi ẹ jẹ́ gbàdúrà orúkọ jésù orúkọ jésù olúwa oore tí ó polongo orúkọ rẹ nínú ayé mi oore tí ó polongo ògo rẹ nínú ayé mi olúwa ṣe fún mi nínú oṣù yìí ẹ̀mọ́ ṣe fún mi nínú oṣù yìí ayérayé ṣe fún mi nínú oṣù yìí ìrètí ó polongo orúkọ rẹ ìrètí ó bọ́sọ mi kúrò olúwa ṣe fún mi ṣe fún mi ṣe fún mi ìrètí ó mú ìtìjú kúrò láyé mi the blessing that will put an end to shame in my life do it for me in this particular month let there be overflows of success overflow of blessing in my home in this month in the mighty name of Jesus the kind of blessing that will put an end to reproach in my life father do it for me do it for me do it for me do it for me this month of, of, of June, make it a month of jubilation indeed in my life. In the name of Jesus Christ. Rebro mokoshondo kori aida. Rebro mokoshende kakatra mokoshe. Lebro mokoshende kakatra mokoshenda. Rembra mokoshende kakatra mokoshenda. Jésù Olúwa wa. bí ire kan ti ń wá, òmí ń tẹ̀lé inú ìdílé kan ṣoṣo nínú ìdílé kan wá gbàdúrà olúwa àní nínú oṣù kẹfà tí mo wà yìí ire fìkan pè kan jẹ́ kó wá mi kàn ire tó yẹ pé tí ìkan bá dé yóò tún ṣòkùnfà yìí míì àṣeyọrí tó yẹ pé tí ìkan bá dé yóò tún ṣe okùnfà àṣeyọrí míì ire fìkan pè kan nínú oṣù yìí jẹ́ wọnú ayé mi jẹ́ wọnú ọ̀dẹ̀dẹ̀ mi jẹ́ wọnú iṣẹ́ mi jẹ́ wọnú ìjọ mi ẹ̀já bá ọlọ́run sọ orúkọ jésù olúwa o ire fìkanpè kan olúwa ṣe ní tèmi nínú oṣù yìí olúwa ràn sí mi nínú oṣù yìí ayérayé ràn sí mi nínú oṣù yìí ire fìkanpè kan ire ńlá ọlọ́run o tí ó máa ire tí ó máa mú ire mi wọlé nínú oṣù yìí jẹ́ wá mi kàn jẹ́ wá mi kàn jẹ́ wá mi kàn jẹ́ wá mi kàn jẹ́ wá mi kàn jẹ́ wá mi kàn ire fìkanpè kan olúwa jẹ́ ọwọ́ mi kan jẹ́ ọwọ́ mi kan jẹ́ ọwọ́ mi kan jẹ́ ọwọ́ mi kan ayérayé jẹ́ ọwọ́ mi kan ọlọ́run ẹ̀mọ́ jẹ́ ọwọ́ mi kan olúwa jẹ́ ọwọ́ mi kan ìrètí kan pè kan ìrètí ọmọ pé òmí ìwọlé olúwa fi wá mi kan nínú oṣù tí mo wà yìí jésù olúwa wa àtún olúwa ní oṣù kẹfà tí mo wà yìí jẹ́ kí ilẹ̀kùn ire mi ilẹ̀kùn ire ọjọ́ pípẹ́ Elizabeth ó ti ń wojú ọlọ́run fún ọjọ́ tó pẹ́ ó tilẹ̀ ti fẹ́ sọ ìrètí nù ṣùgbọ́n nínú oṣù yẹn ọlọ́run ṣílẹ̀kùn rẹ̀ yẹn olúwa nínú oṣù kẹfà tí mo wà yìí jẹ́ kí ilẹ̀kùn eré ọjọ́ pípẹ́ tí mo ti ń kàn jẹ́ kó ṣí fún mi jẹ́ kó ṣí mi mọ ire tó ti ń kàn lẹ̀kùn ẹ̀ bóyá òun wojú ọlọ́run fún ọmọ ni o bóyá òun wojú ọlọ́run fún alábàágbé alábàágbé ọjọ́ iwájú ni o òun wojú ọlọ́run fún ìwé ìgbélu ni o ohunkóhun tó ń wojú ọlọ́run fún olúwa tí mo ti ń yìí ti pẹ́ nínú oṣù yìí jẹ́ kí ilẹ̀kùn náà kó ṣí fún mi jẹ́ kí ilẹ̀kùn ire má jẹ́ kó ṣú ẹ gbàdúrà yìí torí ìgbà míì wà téèyàn ti máa béèrè nǹkan kan àkókò tó lọ́n fẹ́ dáhùn yẹn yóò wà yóò wà ni nǹkan kí ni nǹkan ó bọ́ sí kọ̀rọ̀ ọ̀rẹ́ rìn torí wura rẹ̀ nu gíláàsì wípé báwo lóyún yẹn gan ṣe fẹ́ rí báwo lòun ṣe fẹ́ rù ó wò ó ṣùgbọ́n oníṣẹ́ ìyanu lọ́lọ́run ilẹ̀kùn ire ọjọ́ pípẹ́ tí mo ti ń kàn tí ayé ò lérò pé mo lè gbà á ẹ̀mí mímọ́ ò ṣílẹ̀kùn ẹ̀ fi ọwọ́ àánú ṣílẹ̀kùn ẹ̀ fún mi fi ọwọ́ agbára rẹ ṣílẹ̀kùn ẹ̀ fún mi olúwa ṣí fún mi ẹ gbàdúrà orúkọ jésù olúwa tó ní ayé olúwa tó ní ọ olúwa ìrì ọjọ́ pípẹ́ ọlọ́run ìmọ́lẹ̀ ilẹ̀kùn àánú tí mo ti ń kàn láti ọjọ́ pípẹ́ wá olúwa ò ṣílẹ̀kùn ẹ̀ fún mi ṣílẹ̀kùn ẹ̀ fún mi ṣílẹ̀kùn ẹ̀ fún mi ṣílẹ̀kùn ẹ̀ fún mi nínú oṣù yìí ṣílẹ̀kùn ẹ̀ fún mi ìrì ọjọ́ pípẹ́ ilẹ̀kùn tí mo ti ń kàn fún ọjọ́ pípẹ́ ire tí mo ti ń wá tí mo ti ń wojú rẹ fún olúwa olúwa o tí mò ń gbàládùá ní kọ̀kọ̀ tí mò ń gbàládùá ní gbangba nínú oṣù yìí jẹ́ kílẹ̀kùn rẹ̀ kó ṣí jẹ́ kílẹ̀kùn rẹ̀ kó ṣí ẹ má jẹ́ kílẹ̀kùn ire náà kó ṣí fún mi olúwa jẹ́ kílẹ̀kùn ire náà kó ṣí fún mi olúwa jẹ́ kílẹ̀kùn ire náà kó ṣí fún mi nínú oṣù tí mo wà yìí olúwa ṣílẹ̀kùn ire náà olúwa ṣílẹ̀kùn ire náà ẹ má ṣílẹ̀kùn náà olúwa ilẹ̀kùn ire náà jẹ́ kó ṣí ilẹ̀kùn ayọ̀ mi jẹ́ kó ṣí ilẹ̀kùn ayọ̀ mi jẹ́ kó ṣí olúwa jẹ́ kí ilẹ̀kùn ìbùkún mi kó ṣí nínú oṣù tí mo wà yìí olúwa ṣe tèmi ní àṣepé olúwa jẹ́ kí n rí ọpẹ́ dá olúwa ṣàánú fún mi ilẹ̀kùn ayọ̀ tí mo ti ń kàn láti ọjọ́ pípẹ́ wá ẹ̀mí mímọ́ ò ṣílẹ̀kùn ẹ̀ fún mi nínú oṣù tí mo wà yìí olúwa ṣílẹ̀kùn ẹ̀ fún mi nínú oṣù tí mo wà yìí ayérayé ò ilẹ̀kùn ayọ̀ náà jẹ́ kó ṣí ilẹ̀kùn ire náà jẹ́ kó ṣí ilẹ̀kùn ìbùkún náà jẹ́ kó ṣí olúwa jẹ́ kó ṣí fún mi olúwa jẹ́ kó ṣí fún mi olúwa bá mi pàdé ní ọ̀nà ìyanu máa gbọ́ tèmi rebra moko sende kakatra moko shanda rebro moko sende kakatra moko shanda lebro moko sende kakatra moko shanda jésù olúwa wa ẹjá wọ sínú ìwé jeremaya orí ìkẹjọ ẹsẹ̀ ogún ó ní ìkórè ti kọjá ẹ̀rùn ti parí a kò sì síbẹ̀síbẹ̀ a kò gbà wá kí ni gbólóyìn mú wá sẹ́rí oṣù kẹfà tá yìí ó jẹ́ oṣù ìrònúpìwàdà òun ni bíbélì pè ní oṣù elúlì oṣù kẹfà tí a wà yìí ni bíbélì pè ní oṣù o oṣù elúlì ó jẹ́ oṣù ìrònúpìwàdà ó ṣe òjì tá wípé ah, kí ló dé agbàdúrà nínú oṣù yìí yí ìgbà rere kàn wá olúwa yí ìgbà rere kàn mí jẹ́ kí àkókò ìnira kó kọjá lọ mo yí padà sí ìwọ ọlọ́run lónìí jẹ́ kí àdúrà mi kó gbà ẹ̀ṣẹ̀ tó fa rìpróòṣì ayé mi olúwa dáríjì mi yí ìbínú rẹ kò lórí wa yí ìbínú rẹ kò lórí ayé yí ìbínú rẹ kò lórí àwọn ọmọ ènìyàn jẹ́ káàánú rẹ kó sọ̀rọ̀ lórí ayé wa nínú oṣù yìí sẹ́ a ti wọ ìdajì ọdún báyìí a ti wọ ìdajì ọdún èyí tó kù kọ́nù ìkódélẹ̀ olúwa jésù gbogbo àwọn eré tá a ti pàdánù gbogbo àwọn àǹfààní tá a ti pàdánù ẹ̀mí mímọ́ ò fàánú dá padà wá gbogbo ìkóló wa ètí ọ̀tá kó lọ olúwa dá padà wá ṣàánú fún wa ẹ jẹ́ á gbàdúrà ẹ jẹ́ bá ọlọ́run sọ olúwa nínú oṣù yìí olúwa ṣe tiwa ní àṣepé olúwa dá wa lóhùn mọ́ dá wa lóhùn olúwa múnú wa dùn olúwa múnú wa dùn olúwa ṣàánú fún wa gbogbo ìkólọ wa olúwa dá a padà olúwa dá a padà ní ìlọ́po ìlọ́po olúwa dá padà olúwa dá padà ẹ̀mọ́ dá padà olúwa dá padà gbogbo èrè tá a ti pàdánù ẹ̀ gbogbo èrè tá a ti pàdánù ẹ̀ ayérayé o máa dá padà máa dá padà máa dá a padà gbogbo ìbùkún ètí ẹ̀ṣẹ̀ ti kó tó ti kó lọ láyé wa ẹ̀mí mímọ́ fàánú dá padà fún wa jésù yí ìgbà rere kan wá jésù olúwa wa ẹ jẹ́ ìwé nehemiah nehemiah orí kẹfà aka ka ẹsẹ̀ kẹẹ̀ẹ́dógún àti kẹrìndínlógún ìwé nehemiah orí kẹfà ẹsẹ̀ kẹẹ̀ẹ́dógún àti kẹrìndínlógún nehemiah chapter six verse fifteen and sixteen ó ni a parí odi náà ní ọjọ́ kẹẹ̀ẹ́dọ́gbọ̀n oṣù elúlì ní ọjọ́ méjìléláàádọ́ta ó sì ṣe ní ìgbà tí gbogbo àwọn ọ̀tá wa gbọ́ gbogbo àwọn kèfèrí agbègbè wá sì bẹ̀rù wọ́n sì rẹ̀wẹ̀sì púpọ̀ ní ojú ara wọn nítorí wọ́n wòye pé láti ọwọ́ ọlọ́run wá òun ni a ti ṣe iṣẹ́ wọ̀nyí oṣù tí a wà yìí ni a pè ní oṣù elúlì oṣù elúlì àwọn odi tí àwọn ọ̀tá àwọn àwọn ọ̀tá bíi sambalati bíi tòbáyà àwọn apẹ̀gàn tí a ti ro nehemiah àti àwọn ẹgbẹ́ ọmọ ogun rẹ̀ tí a rò pé wọn lè mọ odi wo wọn ò lè rí mọ́ tí wọ́n fi wọ́n ṣe yẹ̀yẹ́ tí wọ́n fi wọ́n ṣe lẹ́yà tí wọ́n halẹ̀ nínú oṣù elúlì wọ́n parí odi náà wọ́n wọ́n olúwa ṣe àṣepé iṣẹ́ náà ẹ̀rù wá bà wọ́n nítorí pé kí ni wọ́n ó wá jẹ́ káwọn ọ̀tá yẹn rẹ̀wẹ̀sì pé ọwọ́ àwọn ò lè ka àwọn ará abímọ wàá gbàdúrà wàá ní olúwa o wàá ní olúwa o nínú oṣù tí mo wà yìí nínú oṣù elúlì tí mo wà yìí tí í ṣe oṣù kẹfà kọ́kọ́ gbà wípé olúwa ṣe tèmi ní àṣepé ohun rere tó ti bẹ̀rẹ̀ nínú ayé mi olúwa ṣe parí olúwa ṣe ní àṣepé ohun rere tó ti dáwọ́lé nínú ayé mi nínú iṣẹ́ mi lórí ọmọ mi nínú ìgbéyàwó mi nínú ìdílé mi olúwa ṣe àṣepé ẹ ẹjá gbàdúrà orúkọ jésù ohun rere tó ti dáwọ́lé ohun rere tó ti bẹ̀rẹ̀ nínú oṣù tó nínú oṣù yìí nínú oṣù elúlì tí mo wà yìí olúwa ṣe àṣepé ẹ olúwa ṣe àṣeparí ẹ olúwa ṣe àṣeparí ẹ olúwa ṣe àṣeparí ẹ olúwa gbọ́ ẹ̀mọ́ dáhùn jésù olúwa wa wà gbàdúrà wà ní olúwa o ìyanu tí yóò kó ìrẹ̀wẹ̀sì bá àwọn ọ̀tá mi olúwa ṣe fún mi ní oṣù yìí ìyanu tí ó mú kí ọ̀tá rẹ̀wẹ̀sì ọ̀tá tó ti ń lépa mi tí ó mú kọ́ rẹ̀ wọ́n olúwa ṣe fún mi nínú oṣù tí mo wà yìí ọ̀tá tó ti rò mí pé pé mi ò lè jẹ́ èèyàn nínú oṣù yìí ìyanu tí ó pa wọ́n lẹ́nu mọ́ tí ó kó ìrẹ̀wẹ̀sì bá wọn olúwa ṣe fún mi ẹ má ṣe fún mi nínú oṣù tí mo wà yìí olúwa ṣe fún mi olúwa ṣe fún mi ayérayé o ṣe tèmi ní àṣepé nínú oṣù tí mo wà yìí ayérayé ṣe tèmi ní àṣepé ọlọ́run bàbá o ọlọ́run ọmọ o nínú oṣù tí mo wà yìí oṣù elúlì tí mo wà yìí olúwa ìyanu tí ó dààmú ọ̀tá ìyanu tí ó kó ìrẹ̀wẹ̀sì bá wọn olúwa yọ̀ǹda ẹ̀ fún mi ṣílẹ̀kùn ẹ̀ fún mi jésù olúwa wa <coughs> excuse me mo ní a fẹ́ gbàdúrà lórí ìṣẹ̀dá wa lórí orí wa o la fẹ́ gbàdúrà lé lórí ẹ jẹ́ n wo ṣáṣì ní àkókò díẹ̀ àkókò ṣì wà á gbà á láǹfààní àti gbà ẹ jẹ́ kí n pe àkórí ibi tí a fẹ́ gbàdúrà lé lórí ẹ jẹ́ n pè ní orí àáké orí kí ni mo pè orí àáké ẹ já lọ sínú ìwé àwọn ọba kejì ìwé àwọn ọba kejì orí kẹfà a wá ka ẹsẹ̀ kínní sí ìkeje ìwé àwọn ọba kejì orí kínní orí kẹfà ẹsẹ̀ kínní sí ìkeje. Si Let's go to the book of Second King, chapter 6, from verse 1 to 7. I call the title of this prayer as the axe Edge" or the head of the axe. Orí àáké. Àwọn ọmọ àwọn wòlíì wí fún Èlíṣà pé sáwo ná. Ibi tí à ń gbé ń jókòó níwájú rẹ̀ yìí, ó hàjù fún wa jẹ́ kí àwa kí ó lọ àwa bẹ̀ ọ́ sí jọ́dánì kí olúkúlùkù wa kí ó mú ìtì igi kọ̀ọ̀kan wá sì jẹ́ kí àwa kí ó ṣe ibì kan tí àwa ó máa gbé ó sì dá wọn lóhùn wípé ẹ máa lọ ẹnìkan sì wípé kí ó wù ọ́ èmi bẹ̀ ọ́ láti bá àwọn ìránṣẹ́ rẹ lọ ó sì dáhùn pé èmi ò lọ bẹ́ẹ̀ ni ó bá wọn lọ ní ìgbà tí wọ́n dé jọdani wọ́n ń igi ó si ṣe bí ẹnìkan ti nke ké igi àáké yọ sinu omi o si kigbe o si wipe yéè oluwa mi àtọrọ rẹ ni eniyan ọlọ́run naa si wípé níbo ló bọ́ sí ó si fi ibẹ ha o si ke igi kan o si sọ sinu rẹ rẹ̀ irin si sì nítorí náà ó wí fún wọn pé mú ó sì na ọwọ́ rẹ̀ ó sì mú kó ló nípa lọ sórí tí a fẹ́ emphasize lé lórí ẹjẹ́ àwo ibi tá a kà yìí wọ́n wò pé ibi tá à ń gbé ọ̀ká a fẹ́ expand a fẹ́ ìmúgbòòrò gẹ́gẹ́ bí ìwọ náà ti ń wò wípé ibi tá a wà láti oṣù kìíní dé àkókò yìí ó kéré jù fún wa a kí ìmúgbòòrò kó wà ṣùgbọ́n ní ìrìn àjò yẹn ó pe wòlíì yẹn dání pé ẹ jẹ́ ká dìjọ lọ kí ló ṣe níyè tó fi sọ pé ká bá wọn lọ bìkọ́ ẹ̀tọ́ ẹ̀ka ránṣẹ́ ni ṣùgbọ́n wà wò wípé kó wù ọ́ láti tẹ̀lé wa ó sì gbà láti lọ ó sì gbà láti lọ ìgbà tí a débẹ̀ pàtàkì ìdí tí Èlíṣà fi bá wọn lọ ó wá farahàn orí àáké tó pé ìlú àáké lọ bọ́ sómi. So wọ́n lè à ìyẹn ò lè ní kò lè ní problem wọ́n kàn wọ́n kàn wá gimi wọ́n sáré gbẹ wọ́n gbà wọlé ni ṣùgbọ́n orí àké gangan lọ bọ́ sómi wọ́n sì ya ni wàhálà sí léyìí lákọ̀ọ́kọ́ iṣẹ́ yẹn yóò dorí kodò yóò di kọ̀ ní ìkóríta yẹn nítorí pé kí ni orí àké ọbọ̀ sómi ohun tá a lè pè lórí àké ọbọ̀ sómi ní ìgbà tó wá dé ìkóríta kó wá lọ bá Èlíjà Èlíṣà wípé wá Èlíṣà àwọn ọmọ ti dáràn báyìí àáké táwọn yá ó ti bọ́ sómi Èlíṣà wá yọ sí wọn ó ní níbo ló bọ́ sí wàá wá gbàdúrà níbo ló bọ́ sí ohun tèmi náà fi jẹ́ èèyàn láyé àáké yẹn òní ó ṣe ìpinnu bóyá wọn kọ́ ilé yẹn àbí àní kọ́ bóyá wọn ò rí igi yẹn gé àbí àní rí gé orí àké bọ́ sómi wàá sọ fún ọlọ́run ohun tèmi náà fi jẹ́ ènìyàn láyé nínú oṣù yìí níbo ló bọ́ sí ọwọ́ ta ló wà olúwa pè jáde fún mi olúwa pè jáde fún mi àṣẹ tó o fi mú orí àké jáde láti inú omi fi pe ire ayé mi jáde ẹ jẹ́ a sọ di àdúrà orúkọ jésù níbo ló há sí ọwọ́ ta ló wà níbo ló bọ́ sí ohun tèmi náà fi jẹ́ èèyàn láyé ohun tèmi náà fi jẹ́ akọrin láyé ohun tèmi náà fi jẹ́ ọkùnrin láyé ọlọ́run o níbo ló bọ́ sí nínú oṣù yìí pè jáde pè jáde pè jáde fi lé mi lọ́wọ́ pè jáde fi lé mi lọ́wọ́ ayérayé o pè jáde fi lé mi lọ́wọ́ ohun tèmi náà yóò fi jẹ́ akọni ohun tí èmi náà yóò fi jẹ́ ènìyàn nínú oṣù yìí olúwa o bá ń pè jáde níbikíbi tó wù kó há sí níbikíbi tó wù kó há sí jésù olúwa wa amúgbólóhùn yẹn jáde nìyẹn ẹ jẹ́ ká wá wo indisisi orí àáké yẹn ẹ jẹ́ ká wo karakitarítìsì ẹ̀ àwọn àwọn àbùdá tó mú àáké yẹn tó tó tó wà lára àáké yẹn àwọn pàtàkì orí àáké yẹn àwọn pàtàkì á wà gbé lọ gẹ́gẹ́ bí orí àwa ènìyàn á wà wo pàtàkì tó wà nínú orí tá a gbérù yìí pàtàkì tó wà nínú orí tí a gbérù yìí ọ̀nà márùn-ún onojú ọ̀nà tó wọ inú àgọ́ ara wa yìí tó jẹ́ pé bàbá tó jẹ́ pé ihò tá a lè sọ pé wọ inú àgọ́ ara wa ẹ mọ bá mi ka o etí ení imú èjì ẹnu ẹ̀ta ojú ẹ̀rin ojú ara àrùn nínú ọ̀nà márààrún orí kó ìpá mẹ́rin orí ṣe kí ni ó kó ìpá mẹ́rin ṣẹ́ri tí ọwọ́ èèyàn bá gé ìrètí sì ń bẹ fún èèyàn tí ẹsẹ̀ bá gé ìrètí sì ń bẹ àmọ́ tí orí bá gé ìrètí tán o tí wọ́n bá gé orí kú ò ìrètí ẹni yẹn tán ṣé rí orí wa tá a gbèrú yìí ó ṣe pàtàkì púpọ̀ púpọ̀ ìgbà tí ọmọ bá ń bọ̀ wá sáyé kí ló dé tó jẹ́ pé orí ló mú wáyé òkèṣánálè láàrí ọmọ tó mú ló mú ẹsẹ̀ wá sáyé tí wọ́n bá ní bring your id kí ni wọ́n fẹ́ wò àtàrí yẹn ni orí yẹn náà ni bó ti wù kó rí yẹn orí bá a ṣe wò mí sìn orí lẹ fi dá mi mọ̀ orí la fi dára wa mọ̀ orí yẹn pàtàkì orí yẹn orí orí ni àmì ìdánimọ̀ wọ́n bá pààyàn kan sílẹ̀ ní ìsìn tí èèyàn bá aṣọ tó wọ̀ jáde tí èèyàn bá nǹkan kan wọn ò lè dá mọ̀ àti àti gbórí lọ orí yẹn ṣe pàtàkì orí náà láàfin ni id wa orí náà ni bí ọba fẹ́fà fẹ́ dé adé ń bọ owó de sí orí náà ni àwọn Yorùbá tiẹ̀ máa ń pàtàmọ̀ wọn ni a kì í bínú orí ká fi fìlà dédìí èèwọ̀ ni orí náà ni bẹ́ẹ̀ bá lòde orílẹ̀ fi wé gèlè sí ibẹ̀ náà ni ó gbé ẹwà yẹn yọ bí obìnrin bá yọ orí yẹn ló gbé ẹwà ẹ̀ yọ bẹ́ẹ̀ tiẹ̀ tí ì rí ara yòókù tẹ́ ẹ bá rí orí yẹn wá lóbìnrin yẹn mọ̀ rẹwà o bọ́bá bù rẹwà ojú yẹn tẹ́ ẹ kọ́kọ́ rí yẹn kọ́kọ́ ni first attraction ìyẹn làwọn náà ṣe máa ń dírẹ̀sì ojú yẹn tí wọ́n fi pankéèkì oríṣi tí wọ́n fi ẹ̀yìn àtíkè oríṣiríṣi sí torí pé wọ́n mọ̀ wípé false eh, eh, eh, attraction nìyẹn ó jẹ́ eh, pr wọn tẹ́ fi ṣe pro wípé ẹbí tí n bá kọ́kọ́ yọ sí tó bá kọ́ rí ojú yìí wọ́n á tún lọ sínú glass wọ́n á wò kí sàyè ni wọ́n wò ojú yìí náà ni orí yìí náà ni orí yìí ni wọ́n wò wọ́n á tún bá bá fẹ́ ṣerun náà ńkọ́ wọ́n lè pẹ́pẹ́pẹ́pẹ́ látàárọ̀ lórí pé wọ́n ń ṣe orí fún ìdí èyí ohunkóhun tí a bá pè ní orí a gbọ́dọ̀ mọ gbàdúrà sí lójoojúmọ́ orí rẹ ó ní ṣe pẹ̀lú àyànmọ́ rẹ ohun tó ń ṣe pẹ̀lú orí yẹn ó ṣe pàtàkì ẹni tó ń gbé ọwọ́ lé orí yẹn má kàn gbé orí lọ síbi kankan kẹ́nikẹ́ni kí àkàkà gbọ́wọ́lé orí ẹ̀ lásán má kàn lọ tẹrí síbi kan ibi tó ń tẹrí wọ̀ gan ó ṣe pàtàkì ilé mi wà ẹ bá fẹ́ wo ẹnu ọ̀nà báyìí ó ti jẹ́ pé ẹnu ọ̀nà àtẹrígbà òní wọ́n máa ń so oògùn kọ́ ìdí àníyàn bí kíbi tó bá fẹ́ wọ̀ kọ́kọ́ pé blood of Jesus lórínú lẹ́yìn ọmọ àtẹrígbà ọmọ tí wọ́n ṣe síbẹ̀. Si ọmọ tí wọ́n ṣe síbẹ̀ ọ̀gá kan wà ń gbà tá à ń kọ́ sẹ́ńgbà ẹ̀ àwọn ọmọ ẹ̀wọ̀n ni kò sí ní tí wọ́n bá lọ ilé ẹ̀ báyìí tí wọ́n bá lọ ilé kò sí bó ṣe lè fáàsì tó nǹkan kan wà tó so sókè ẹnu ọ̀nà bó ti wù kó fáàsì tó kìíní yẹn kàn sí ọ láàrin orí yóò rò tó ngbẹ̀yìn bá dẹ̀ fẹ́ kọjá oníkìíní yẹn kàn àárín orí ni kí ló dé so ibi tó ń tẹ́rì rẹ gbà ó ṣe pàtàkì ó ṣe pàtàkì fún ọ ẹni tí ó bá ọ ṣe irun orí ẹ yẹn ó ṣe pàtàkì fún ọ ó ṣe pàtàkì púpọ̀ púpọ̀ ẹni tí ẹ ó ń bá ọ gẹrun ẹ ó ṣe pàtàkì púpọ̀ púpọ̀ ǹjẹ́ ẹ mọ pàtàkì ìdí tí a fi ń fọwọ́ ní àkókò pàdémìkì tá a fi ń fọwọ́ wa tí a fi ń fọwọ́ wa kì í ṣe pé ọwọ́ yẹn gẹ́gẹ́ tá à ń fọ̀ ní wàhálà ṣùgbọ́n ibi tí à ń mú ọwọ́ yẹn lọ ó wà lára orí torí pé tí ọwọ́ yẹn bá ti wà infected tó bá lọ sàn nínú omi tó lọ fi ọṣẹ fọwọ́ yóò wọ́ọ̀ṣì kìíní yẹn dànù àbí ìgbàgbọ́ wa nìyẹn ṣùgbọ́n tó bá wá fọ ọwọ́ yẹn tó bá wá mú ọwọ́ yẹn lọ sí ẹnu ojú wò tó wọnú ara ẹ tó wọnú ìṣẹ̀dá ẹ lọ nìyẹn ọwọ́ yẹn o fi rin ojú ẹ wàhálà o fi rin imú ẹ wàhálà o fi ń wo etí ẹ wàhálà kó o bá mọ̀ wípé àwọn pàtàkì nìyẹn sẹ́rí gbogbo ẹ̀ṣẹ̀ téèyàn bá fẹ́ dá téèyàn dá láyé yìí orí náà ní gbà wọlé ojú wa fi rí báyìí ara wa gba iṣẹ́ yòókù ṣe bó sì jẹ́nu ì ni ọlọ́mọdé afẹnukọ ẹnu ẹlòmíì lọ́pàá nbọ lẹnu wà orí yìí náà ni bẹ́ẹ̀lì kan sọ ó ní ó ní ọ̀rọ̀ ẹ tí ò bá lè kó ẹnu yìí ní ìjánu ẹ tí ò bá lè kó ẹnu rẹ̀ ní ìjánu ọlẹ́nu yìí oníṣe ló dàbí ó ó ó ó dàbí ọkọ̀ tẹ́ pé ó ń wa gbogbo ìgbésí ayé wa ó ní ló ń wa ẹlòmíì lọ àpáàdì ẹ ò bá ṣe rere ẹnu ìgan náà ohun tí ó mú ayé ẹ̀ dáa ó lè ti ẹnu yìí jáde bẹ́ẹ̀ ni la fi ń gbàdúrà yìí ẹnu náà la fi ń súre ẹnu la fi ń ṣépè ẹlòmíì bí ọba ṣépè nulẹ̀ ẹnu ìnáà ni òru ń bẹ́ ń bẹ̀ nígbà tí àwọn bàbá yẹn tí wọ́n bá fẹ́ bùjóra wọn tí wọ́n bá fẹ́ bùjóra wọn àwọn bàbá yẹn mọ̀ wọn ní áfíríkà lọ́hùn wọn bá tẹ̀ra tọ́ sẹ́nu ẹnu ìnáà wọn tọ́ sí wọn ní tọ́ sápá ẹnu ìní bàbá ti tọ́ báyìí wọ́n bùjó nìyẹn iṣẹ́ ti ń ṣẹlẹ̀ nìyẹn so ẹ ntí a ṣe pẹ̀lú àtàrí wa yìí ó ṣe pàtàkì ẹ jẹ́ àrò torí pé ìdajì ọdún láwà yìí wọ́n rí ìrẹ̀ òsì ní gbẹ̀bọ̀dẹ̀ orí rẹ̀ ò ní ṣe kí ni kò ní gbẹ̀bọ̀dẹ̀ ní ìgbà tí ẹ̀ṣẹ̀ bá ti wọ́ tó bá ti ti orí ojú ẹ ojú bó ṣe ń lo ojú ẹ bó ṣe ń lo ẹnu ẹ bó ṣe ń lo etí ẹ ẹlòmíì fetí gbọ́ ó ti fetí gbọ́ tó tó yẹ ìlérí àyànmọ́ ó ti fetí gbọ́ ní tó mú ọkàn ẹ̀ pòrúurú tó sì lọ pokùnso orí náà ní wọ́n gbàdúrà olúwa o má jẹ́ kórì mi ó gbẹ̀bọ̀dé má jẹ́ kórì àwọn ọmọ mi ó gbẹ̀bọ̀dé má jẹ́ kí orí mi má jẹ́ ó gbẹ̀bọ̀dé ó yá gbàdúrà yẹn dáadáa orúkọ Jésù olúwa má jẹ́ kórì mi ó gbẹ̀bọ̀dé má jẹ́ kórì àwọn ọmọ mi ó gbẹ̀bọ̀dé olúwa ṣàánú fún mi má jẹ́ kí ìṣẹ̀dá mi ó gbẹ̀bọ̀dé má jẹ́ kí ìṣẹ̀dá àwọn ọmọ mi ó gbẹ̀bọ̀dé olúwa má jẹ́ kórì mi ó gbẹ̀bọ̀dé jésù olúwa wa àdúrà yẹn kò yé ẹlòmíì brọ́dà kan wà àjọ wà ní èyí tí mẹ́ta ń gbà yẹn ni márèèjì ẹ̀ wá ku ó ku ọ̀sẹ̀ kan tí ẹ mọ̀ kí ẹ̀ jáde láàárọ̀ monday yóò ṣe wedding níjọ́ sátidé ó wá jáde ó gbéra láti àdúgbò kétu ó ń lọ sí Ọ̀ṣọ́dì ẹ̀yin tí wọ́n bí sí amẹ́ríkà ẹ̀ lè mọ ibi tí mò ń sọ yẹn ẹ̀yin tí ẹ̀dẹ̀ ti débi ti gbẹ́tẹ̀ kì í lọ lé ẹ̀ lè mọ ibi tí mò ń sọ yẹn mọ́yìn tí tẹ̀ mọ́ lọ lé tẹ̀ mọ́ lọ lé tẹ̀ gbàgbé lé ẹ̀ ti mà dúgbò ibi tí mò ń sọ yẹn ó gbéra láti Kétu ọwọ́ àwọ̀ ọkọ̀ pòun lọ sóṣòdì òun lọ ra nǹkan ní ìdájí kùtùkùtù àṣẹ ọkọ̀ tó wọ̀ àṣẹ ọkọ̀ àwọn kidnapper ni ọkọ̀ àwọn gbọmọgbọmọ ni ò ní sírin o. Oh, ó ní wọ́n bá gbé àwọn ó ní wọ́n bá lọ tán ní jíbówú ó ní wọ́n bá sọ pé ẹ wà wọn o báwọn máa lòdù ọkọ̀ yẹn kú tán náà wá pé kidnapper làwọn báyìí bá mi pẹ́ ẹ̀dójú yín bolẹ̀ sínú mọ́tò mẹ́sì ṣe dojú bolẹ̀ nìyẹn lójú ìbọn wọ́n bá sá kó wọn lọ onígbà tó dé àárín méjì ọ̀nà wọ́n tún pààrọ̀ ọkọ̀ ọkọ̀ tí wọ́n fi kó àwọn débẹ̀ wọ́n dá àárín express wọ́n ó láwọn rìn ìrìn bíi two hours nẹ́sẹ̀ tó wá àwọn ọmọ bíi táwọn tiẹ̀ dé báwọn ṣe dojú polẹ̀ yẹn wọ́n tún pààrọ̀ ọkọ̀ wọ́n tún ṣe wá lọ sí nígbà tí ọkọ̀ míì wá dé ìyẹn tí wọ́n gbé wọn lọ sínú igbó jìnnà jìnnà jìnnà ṣùgbọ́n tí mo fẹ́ mú jáde ni wípé nígbà tí wọ́n dé ibi tí wọ́n fẹ́ kó wọn lọ wọ́n láwọn kan wà ń tí wọ́n tà tí wọ́n rà o tí jẹ́ fáwọn bọ̀dá yẹn wá ní nígbà tí wọ́n ń pa wọ́n wá ní káwọn lie down tí àbá ti bọ́ sí abẹ́ igbá kan tí gbá yẹn bá ti yí ìṣẹ̀dá ẹni yẹn ti gbẹ̀bọ́dé nìyẹn ẹsẹ̀kẹsẹ̀ wọ́n pa àwọn olówó ọlọ́lá àwọn tí ó rà wọ́n ti dúró ọjà tó yá pàpàpà ni ẹni tí ó ra orí òrò orí ẹni tí ó ra ẹsẹ̀ ó ra ẹsẹ̀ kíni náà ni wọ́n ń lé jù orí náà wọ́n fẹ́ rà ó ní wọ́n wá mú obìnrin kan tó lóyún bẹ̀ wọ́n pa á wọ́n gbé ọ̀lẹ̀ inú ẹ̀ jáde ó níbẹ̀ lára ohun tí wàá move òun come speak in tongue lọ́ bá ń gbàdúrà ní ẹ̀mí tá à ń sọ fún nìyẹn èèyàn bá ti ní ẹ̀mí mímọ́ wàá dé ìkórìtà kan ọ̀màdúrà tó gbà ìfèdèfọ̀ ni wàá máa fi fèdèfọ̀ bọ́dá ìbá bẹ́ẹ̀ sí ní fèdèfọ̀ ọkùnrin kan wà wájú ẹ̀nìyẹn ṣe amen amen amen wọ́n bá ní àwọn wo nìyẹn wọ́n bá ní ẹ mú àwọn méjèèjì wá wọ́n bá ní kí wọ́n bọ́ sí wọ́n ní ìwọ tó ń gbàdúrà yẹn gẹ́gẹ́ ó yá bó sábẹ́ kínní yìí nbò bọ́ sábẹ́ kínní ìgbà òyì wọ́n tún nà lóògùn wọ́n nà ní nǹkan wọ́n tún wò pé ah, ah, ìgbà yóò yí wọ́n ní kọ́ bọ́ sẹ́gbẹ́ kan ètò ṣe àmì yẹn wọ́n dùn náà síbẹ̀ ìgbà òyì wọ́n nà òun náà lóògùn ìgbà òyì wọ́n wá wu ọwọ́ wọn wọ́n ní ìṣẹ̀dá àwọn eléyìí ò gbẹ̀bọ̀dé wọ́n wá ní kí wọ́n dá wọn padà ẹnìkan wá sọ̀jẹ́ sí mi pé kí àwọn fẹ́ dá wọn padà fún ẹja wẹ̀sì wọn bì wọ́n wá tún wọ́wọ́ ẹ̀ ẹni tó wọ́wọ́ yẹn ó ní ẹni tó bá wéèsì wọn ó ní tó bá dijọ́ kó kílẹ̀jọ́ kejì ó tó mọ́ yóò kú ó ní tóun rí inú ìṣẹ̀dá wọn nìyẹn ìṣẹ̀dá wọn ò gbẹ̀bọ̀dì yẹn ni mo ṣe ṣàlàyé àdúrà yẹn wípé ẹlòmíì wà ìṣẹ̀dá ẹ̀ má jẹ́ kí ìṣẹ̀dá mi ó gbẹ̀bọ̀dé wá gbàdúrà olúwa o má jẹ́ kí n sorí gbé ọmọ tí mo bí má jẹ́ ó sorí gbé ní ìtókùkọ́dún ìparí ṣẹ́ẹ̀mọ̀ ní ìtọ́dún ìbẹ̀rẹ̀ ìlásán àwọn tí kòrónà pa nìkan là ń gbọ́ àìmọye àwọn tó sorí gbé àìmọye tí ọ̀yẹ́ kó kú tó kú olúwa má jẹ́ ń sorí gbé lẹ́yìn tó kù kó dé parí má jẹ́ kọ́ màmí ó sorí gbé ṣẹ̀dá mi má jẹ́ ó gbẹ̀bọ̀dẹ̀ ró ìṣẹ̀dá mi lágbára ró ìṣẹ̀dá àwọn ọmọ mi ní agbára ẹ̀jẹ̀ àgbàdua orúkọ Jésù olúwa má jẹ́ ń sorí gbé lẹ́yìn tó kọ́ dé parí olúwa má ń sorí gbé àwọn ọmọ mi má jẹ́ ń sorí gbé ró ìṣẹ̀dá mi lágbára ìṣẹ̀dá àwọn ọmọ mi olúwa ró ní agbára olùwàrò ní agbára olùwàrò ní agbára olùwàrò ní agbára olùwàrò ní agbára olùwàrò ìṣẹ̀dá mi lagbara, olùwàrò ìṣẹ̀dá ọmọ mi lágbára olùwàrò ìṣẹ̀dá ọmọ mi ni agbára olúwa gbọ́ ẹ̀mọ́ dáhùn jésù ṣe olúwa dáhùn olùwàrò ìṣẹ̀dá mi lágbára olùwàrò ìṣẹ̀dá mi lagbara. jésù olúwa wa ẹ já wo ìwé orin dávidi psalm twenty three ẹsẹ̀ karùn-ún ó ní ìwọ tẹ́ táǹpìlì ó sílẹ̀ níwájú mi lójú àwọn ọ̀tá mi ìwọ da òró sí mi lé orí aago mi sì kún àkúwọ́ sílẹ̀ ó da òróró sí mi lé orí orí ni à ń da òróró lé wàá gbàdúrà òróró agbára rẹ olúwa tulé mi lórí tọmọtọmọ olúwa tulé mi lórí tọmọtọmọ agbára mẹ́rin mi fẹ́ agbára mọ́sàsími agbára tí ò ní jẹ́ kí ìṣẹ̀dá mi ọgbẹ́bọ̀dì olúwa fi ró tú òróró agbára rẹ lé mi lórí ẹ̀jẹ̀ àgbàdo ẹ̀jẹ̀ àgbà dáadáa orúkọ jésù olúwa o òróró agbára rẹ olúwa tú lé mi lórí olúwa tú lé mi lórí ẹ̀mọ́ tú lé mi lórí ọ̀rọ̀ ayé tú lé mi lórí òróró agbára láti òkè wá olúwa tú lé mi lórí tú lé mi lórí tọmọtọmọ tú lé mi lórí tọmọtọmọ òróró agbára tí ìṣẹ̀dá mi ò fi ní gbẹ̀bọ̀dì ayérayé olúwa tú lé mi lórí olúwa tú lé mi lórí olúwa tú lé mi lórí olúwa tú lé mi lórí gbọ́ ọlọ́run àánú jésù olúwa wa ẹ jẹ́ àwọn onúwe exodu orí kọkàndínlọ́gbọ̀n àkà ẹsẹ̀ kẹfà sí ìkeje wọ exodu orí kọkàndínlọ́gbọ̀n àkà ẹsẹ̀ ìkẹfà sí ìkeje ó ní ìwọ ó sì fi fìlà nì dé dé ní orí ìwọ ó fi adé mímọ́ nì sára fìlà náà nígbà náà ni ìwọ ó mú òróró ìtasórí ìwọ ó sì dà ní wọ́n ó sì fi òróró yà á sí mímọ́ ṣe rí pé pàtàkì orí nìyẹn ó ní ọlọ́run specify nǹkan tí ọlọ́run fẹ́ kó dé ẹni tó ń bá yàn gẹ́gẹ́ bí ẹni àmì òróró ẹni tó ń yàn gẹ́gẹ́ bí ẹni ìyàsọ́tọ̀ àkọ́kọ́ gbàdúrà wà ní olúwa wà gbọ́wọ́lé orí yẹn olúwa o gbogbo iṣẹ́ ibi tí àwọn ẹni òkùnkùn ti ṣe sínú ìṣẹ̀dá mi kó máa di òkú lónìí nípa ìtasórí òróró rẹ òróró agbára rẹ olúwa tálémi lórí gbogbo àwọn gbogbo àwọn gbogbo àwọn gbẹ́rẹ́ tí wọ́n gan ti lọ sín ìgbẹ́rẹ́ tó mọ̀ díẹ̀ tó ọmọ tí wọ́n fi kó ọmọ tí wọ́n fi ṣèjọ́ ẹ̀ tó ti di májẹ̀mú tó ti adogun sínú ayé ẹ̀ olúwa máa fi agbára rẹ bàjẹ́ gbogbo iṣẹ́ ibi tí ènìyàn ti ṣe sínú ìṣẹ̀dá mi ẹlòmíràn wọ́n ti lo irun orí ẹ̀ ẹlòmíràn wọ́n ti wọ́n ti wọ́n ti sọ gbólóhùn kan sí lórí olúwa gbogbo iṣẹ́ ibi tá a ti ṣe sínú ìṣẹ̀dá mi kó máa bàjẹ́ gbogbo iṣẹ́ ibi tí ọ̀tá ti ṣe sínú ìṣẹ̀dá mi kó máa di òkú olúwa gbọ́ jésù olúwa wa wà á tún gbàdúrà wá ní olúwa o gbogbo gbẹ́rẹ́ tí mo ti sí sórí tó wá di ogun sínú ayé mi olúwa tó yẹ jésù pàrọ̀ ẹ̀ lónìí gbogbo gbẹ́rẹ́ tí mo ti sí sí orí mi tó wá di ogun sínú ayé mi olúwa tó yẹ jésù pàrọ̀ ẹ̀ ó yá gbàdúrà orúkọ jésù orúkọ jésù ọlọ́run ẹ̀mẹ́mọ́ gbogbo gbẹ́rẹ́ tí mo ti sé sí orí tó wá di ogun sínú ayé mi olúwa ẹ̀jẹ̀ jésù máa pa orú ẹ̀ máa pa orú ẹ̀ máa pa orú ẹ̀ jésù olúwa wa ẹlòmíà ló ń lọ rè ó lọ sí gbẹ́rẹ́ má dárí kan má kan ẹni pé tí wọ́n bá ṣàṣì ọkọ mọ́ ọ́ ọmọ má jẹ̀mú tó wà ń bẹ̀ wo bí wọ́n léèrè kí ló dé tí wọ́n kì í sí gbẹ́rẹ́ yẹn fún aláboyún ìdí tí wọ́n kì í fi sin fún aláboyún ni wípé tí wọ́n bá sin fún aláboyún ọmọ inú ẹ̀ ó ṣe kó deform ìdí ni wípé wọ́n pe àwọn ẹ̀mí kan kó máa jẹ olùṣọ́ fún ẹni yẹn ni àwọn ẹ̀mí yẹn tí ọmọ bá gbẹ́rẹ́ yẹn rìn lákòókò yẹn tí ó fa àwọn gbẹ́rẹ́ yẹn sínú ayé ẹ̀ tí ó fa àwọn alágbára yẹn sínú ayé àwọn ẹni òkùnkùn yẹn sínú ayé ní àkókò yẹn wọ́n lè dìfọ́ọ̀mù ọmọ yẹn wọ́n lè sọ ọmọ yẹn di rádaràda torí ẹ̀mí kan ló pè níṣẹ́ èyí tí ó fẹ́ mọ́ bá ọ rìn èyí tó fẹ́ mọ́ wá tún gbàdúrà yẹn lẹ́ẹ̀kan sí gbogbo májẹ̀mú tí mo ti wọ̀ nípa àwọn gbẹ́rẹ́ tí mo ti sín sí àtàrí mi nípa àwọn tí wọ́n ti fún mi pé kí n fi fọ orí tó ń fi ogun jà mí ẹ̀jẹ̀ Jésù mọ́ bàjẹ́ lónìí ẹ̀jẹ̀ Jésù mọ́ bàjẹ́ lónìí gbogbo májẹ̀mú tá a ti mú mi wọ̀ nípasẹ̀ ohun tá a ti ní dà sórí nípasẹ̀ gbẹ́rẹ́ tí mo ti sín nípasẹ̀ ẹni tó gbọ́wọ́ lé mi tí ó yẹ kó gbọ́wọ́ lé mi ẹ̀jẹ̀ Jésù mọ́ bàjẹ́ ẹ̀jẹ̀ jésù máa fọ́ gbọ́ olúwa gbàdúrà jésù olúwa wa wàá tún gbàdúrà wa ní olúwa o ibikíbi tá a mú orí mi tá a ti mú irun orí mi lọ tàbí pẹpẹ kí pẹpẹ tá a ti mú irun orí mi lọ olúwa ibi tá a ti mú orí tá a ti mú tá a ti mú orí mi lọ tá a lọ dárúkọ orí mi ń bẹ tá a lọ dárúkọ ìṣẹ̀dá mi ń bẹ tá a ti mú irun orí mi lọ pẹpẹ tí pẹpẹ náà tó wá fogun jà mí olúwa fi iná ba ibẹ̀ jẹ́ lónìí fi iná ba ibẹ̀ jẹ́ lónìí níbikíbi tá a ti mú orúkọ mi lọ níbikíbi tá a mú irun orí mi lọ pẹpẹ tí pẹpẹ tá a mú irun orí mi lọ tó wá fi ogun jà ayé mi olúwa fi iná ba ibẹ̀ jẹ́ iná agbára rẹ fi bá ibẹ̀ jẹ́ lónìí ẹja sọ di àdúrà orúkọ jésù orúkọ jésù gbogbo pẹpẹ kí pẹpẹ èyí tá a ti mú orúkọ mi lọ èyí tá a ti mú irun orí mi lọ tó wá ń fi ogun jayé mi ẹ̀mí fi iná ba bẹ̀jẹ́ lónìí pẹpẹ kí pẹpẹ tá a ti lè mú àwọn ọmọ mi lọ tá a mú orúkọ wọn lọ tá a mú irun orí wọn lọ ètò ogun jà wọ́n ẹ̀jẹ̀ Jésù iná ẹ̀mí mímọ́ máa ba bẹ̀jẹ́ máa ba bẹ̀jẹ́ máa ba bẹ̀jẹ́ máa ba bẹ̀jẹ́ Jésù Olúwa wa wàá tún gbàdúrà wàá ní ohunkóhun tí wọ́n ti lo irun orí mi fún tó wá di ogun fún mi olúwa máa bàjẹ́ lónìí máa bàjẹ́ lónìí ó yá sọ di àdúrà lórúkọ jésù lórúkọ jésù ohunkóhun ètí àti lo irun orí mi fún tó wá di ogun fún mi lónìí orúkọ jésù iná ẹ̀mí mímọ́ máa bàjẹ́ lónìí máa bàjẹ́ lónìí máa bàjẹ́ lónìí máa bàjẹ́ lónìí máa bàjẹ́ lónìí olúwa o máa bàjẹ́ lónìí ayérayé máa bàjẹ́ jésù olúwa wa àkókò wa ti lọ ṣùgbọ́n ẹjẹ́ sáré gba gbólóhùn tó kù wàá gbàdúrà wàá ní olúwa o gbogbo onídìrí ojú oorun gbogbo gẹrígẹrí ojú àlá gbogbo onígbàjámọ́ òkùnkùn tó fẹ́ paná ògo mi olúwa ṣètẹ̀bọ́ mi parun fún wọn olúwa ṣètẹ̀bọ́ mi parun fún wọn ó yá sọ di àdúrà lórúkọ jésù gbogbo gẹrígẹrí ojú oorun gbogbo gbogbo onígbàjámọ́ òkùnkùn gbogbo onígbàjámọ́ ojú àlá tí wọ́n fẹ́ paná ògo mi olúwa ṣètẹ̀bọ́ mi parọ́ fún wọn ayérayé ṣètẹ̀bọ́ mi parọ́ fún wọn olúwa gbọ́ àdúrà yìí jésù olúwa wa wàá tún gbàdúrà yìí pé olúwa o jẹ́ kí gbogbo iṣẹ́ fárífárí ojú oorun lórí ayé mi lórí àwọn ọmọ mi jẹ́ kó bàjẹ́ lónìí jẹ́ kó bàjẹ́ lónìí gbogbo gbogbo iṣẹ́ fárífárí ojú oorun gbogbo iṣẹ́ àwọn ẹni òkùnkùn ojú àlá lórí ìṣẹ̀dá mi yìí olúwa sọ di asán ẹ gbàdúrà lórúkọ jésù ọlọ́run ẹ̀mí mọ́ gbogbo iṣẹ́ fárífárí ojú oorun gbogbo iṣẹ́ onígbàjámọ̀ ojú àlá lórí ìṣẹ̀dá mi Olúwa sọ di asán Olúwa sọ di asán Olúwa sọ di asán Olúwa sọ di asán jésù olúwa wa wàá tún gbàdúrà wa ní olúwa o olúwa o ohunkóhun tó o ní kí ìṣẹ̀ ohun gbogbo ohun rere tó o ní kí ìṣẹ̀dá mi ó wá gbélé ayé ṣe tí ogun ayé tilẹ̀kùn mọ́ olúwa fi náà rẹ owó agbára rẹ fi gbé jáde fi gbé jáde fi gbé jáde ẹja gbàdúrà yẹn dáadáa orúkọ jésù ohun rere tó ní wá ṣe láyé ìbùkún tó ní kí n wá ṣe láyé ògo tó ní kí n wá lò láyé tí ogun ayé tilẹ̀kùn mọ́ tó ní kí ṣẹ̀dá mi wá ṣe láyé tí ogun ayé tilẹ̀kùn mọ́ olúwa fi náà gbé jáde olúwa fi náà gbé jáde ẹ̀mọ́ fi náà gbé jáde jésù olúwa wa ó yá gbé ọwọ́ ọ̀tún rẹ lé orí máa súre fún orí ẹ̀yẹn máa súre fún ìṣẹ̀dá ẹ̀ pé ìwọ ìṣẹ̀dá mi ò lórúkọ jésù ìwọ ìṣẹ̀dá mi wàá ráàánú wàá rí ire nínú oṣù yìí ọ̀nà ṣí fún ọ ọ̀nà ńlá fún ọ gbogbo ire ètò tí ní lọ́kàn lórúkọ jésù kó wá sí ìmúṣẹ ìran ayọ̀ tó ní kó wá sí ìmúṣẹ ìran ayọ̀ tó ní lórí ọmọ lórí aya lórí ìrìn àjò yìí kó wá sí ìmúṣẹ lórí iṣẹ́ ìránṣẹ́ kó wá sí ìmúṣẹ mo súre fún ọ ìwọ orí mi yóò dáa fún ọ lórúkọ jésù wàá ṣe rere lówùúrọ̀ lọ́sàn-án lálẹ́ ní gbogbo ayé rẹ wàá ṣe rere yóò dára fún ọ ṣẹ̀dá mi ò ní gbẹ̀bọ̀dì ṣẹ̀dá àwọn ọmọ mi ò ní gbẹ̀bọ̀dì ṣẹ̀dá aya mi ò ní gbẹ̀bọ̀dì yóò dára fún orí mi yóò dára fún orí àwọn ọmọ mi yóò dára forí aya mi lórúkọ jésù a ó ṣe rere ó ṣe rere ìbùkún láti ọ̀run wá ògo láti ọ̀run wá kó ká fi dé mi ládé ká fi dé àmọ́ mi ládé ká fi dé aya mi ládé àṣeyọrí ìtayọ láti ọ̀run wá wá fi dé wa ládé tọmọtọmọ gbàdúrà yìí jésù olúwa wa orúkọ jésù ẹ̀mí mímọ́ o agbé ọ̀gá lónìí torí pé fún aláǹfà láti gbàdúrà yìí olúwa gbọ́ pẹ́ wa ní oṣù kẹfà láwa yìí gbogbo àdúrà tá a ti gbà lóṣù yìí pé ewúre tá a ti so sínú oṣù yìí Olúwa jẹ́ kó wá sí ìmúṣẹ áńgẹ́lì aláàánú wa jẹ́ wá wa kàn áńgẹ́lì olóore wa jẹ́ kó wá wa kàn nínú oṣù yìí ẹnìkọ̀ọ̀kan wa kọjú sí wa ṣe lóore jẹ́ kí ilẹ̀kùn ayọ̀ wa kó ṣí jẹ́ kí ilẹ̀kùn ìbùkún wa kó ṣí aṣọ ẹ̀gàn láyé wa olúwa bọ́ sọ́nu bàbá ilẹ̀kùn eré ọjọ́ pípẹ́ tá a ti ń kàn nínú oṣù yìí olúwa ṣe fún wa ẹ̀mọ́ ṣe fún wa jágbàdúà fún ìṣẹ̀dá wa lè jókòó kọ́ ní ìparí má jẹ́ kí ṣẹ̀dá wọ́n gbẹ̀bọ̀dé ṣẹ̀dá àwọn ọmọ wa má jẹ́ gbẹ̀bọ̀dé má jẹ́ asorí gbé má jẹ́ kúkú ọ̀wọ́ wọ̀ ọ́ olúwa fẹ̀jẹ̀ bò wá olúwa sàmì yẹrẹ sí wa lára olúwa ṣàánú fún wa olúwa gbọ́ ti wa gbọ́ ti wa ọlọ́run wa ẹ̀jẹ̀ jésù sàmì yẹrẹ sí wa lára ró ìṣẹ̀dá wa lágbára ró ìṣẹ̀dá wa lágbára ró ìṣẹ̀dá wa lágbára má jẹ́ asorí gbé o má jẹ́ kí má jẹ́ kí ìṣẹ̀dá wọ́n gbẹ̀bọ̀dè ìṣẹ̀dá ọmọ wa má jẹ́ gbẹ̀bọ̀dè ire àti àánú àkọlùkọgba ìbùkún ire tí ń pè kan tí ń pèrè mí wọlé Olúwa yọ̀ǹda ẹ̀ fún wa Olúwa yọ̀ǹda ẹ̀ fún wa lórúkọ ti Bàbá ti Ọmọ ti Ẹ̀mí Mímọ́ Jésù Kristi Olúwa wa àmín. ẹ jẹ́ ká ṣe oore ọ̀fẹ́ àṣepọ̀ oore ọ̀fẹ́ Jésù Kristi Olúwa wa fẹ́ mọ́ ti Ọlọ́run àdàpọ̀ tiẹ̀ mọ́ kó sọ̀kalẹ̀ kó máa gbé wa gbé láti sísìn lọ àti ti láéláé àmín nítòótọ́ ire àti àánú yóò máa tọ̀ wá lẹ́yìn ní ọjọ́ ayé wa gbogbo a ó sì máa gbélé olúwa láéláé àmín àmín ẹ ké aleluya gbogbo àwa tí a fẹ́ san ọrẹ wa ẹ ẹ lè san sí àkáǹtì church tí a pè ní uh, eh, fop at gmail dot com ẹ bá ti store yẹn tẹ fi sínú contact yín gẹ́gẹ́ bí contact number ẹ ò ẹ wá lo zell zell ẹ máa fi send send yẹ fop at gmail dot com òun lẹ máa lò yóò dára fún wa o ẹ̀yin ọmọ ọlọ́run ẹ jẹ́ á ní church lọ́la àwọn mọ̀mọ́ wa tí wọ́n ti jẹ́ àgbàlagbà láti ní káwọn sì wálé pẹ̀lú àwọn ọmọ wa ṣùgbọ́n àwa tá a jẹ́ ọ̀dọ́ tára wa dá ṣáṣá ẹjẹ́ àjọ pàdé wọ́n tí ó bá dàbí ẹyí pé òun wò bá wo lára ẹ ṣe rí o lè sinmi ńlé ṣùgbọ́n ọlọ́run ààbò yóò pa ẹnìkọ̀ọ̀kan wa mọ́ yóò sì fún wa ní ìṣẹ́gun lórúkọ jésù àlàáfíà ọlọ́run yóò mọ̀ bá wa gbé gbọ̀yìn tẹ́ fẹ́ pè mí ẹ láǹfààní àti pè mí lórí plus one two eight one eight five seven three six five eight plus one two eight one eight five seven three six five eight ẹ̀yin tí ẹ kò mọ ibi tí ìjọ wa wà ìjọ wa wà ní the redeemed christian church of god fountain of power orísun agbára english sok yorùbá parish ó wà ní nọ́mbà one one nine six five bisonet street street one oh six e houston texas seven seven zero nine nine ibẹ̀ la kalẹ̀ sí olúwa fún wa o àlàáfíà ọlọ́run kó máa bá gbogbo yín gbé o lórúkọ jésù happy weekend to you all god bless you ẹ̀yin tẹ́ ẹ darapọ̀ mọ́ wa lórí ìlà ẹ̀yin màmá wa mo kí yín o ẹ kú òpin ọ̀sẹ̀ tòní o ọ̀sẹ̀ yá tù wá lára lórúkọ jésù olúwa wa ẹ ṣé o ọ̀dà wò ma amen ma god bless you ma thank you so much ma ẹ̀yin tí àwa tí a wà lórí eh, Facebook ẹ jẹ́ n kí gbogbo wa màmá wa Esther eh, màmá wa ìyá ológo Esther David God bless you màmá wa Láyọ̀ Thomas God bless you God bless you uh, brother Paul Winner God bless you brother sister Olúṣèyí Mábìgún God bless you sister Olúṣèyí Mábìgún God bless you. God bless you. Uh, Brother Chinedu, oh, uh, Egozono, I love you, my brother. You are blessed. You are blessed. Sorry for not really interpreting the program today. You are blessed in Jesus' name. Sister Koforola Badejo, you are blessed in Jesus' name. Sister Eunice Omobolanle, God bless you. Sister Felicia, God bless you. Sister Ibere, God bless you. Uh, God bless you, Sister Toyin Agbomo. God bless you. God bless you. Uh, ọ̀rẹ́ uh, Doyin Tumininu. God bless you, my sister. God bless you. Brother Soso Peter. God bless you. Uh, Brother Adelayo Adeyi. God bless you. Oh, Pastor Peter. Ade, uh, Steve, Brother, uh, Brother Adeniran Stephen. God bless you. God bless you. God bless you. Brother Femi Olulami. God bless you. Oh, our daddy. Daddy Ademola Ilufoye. Faleke. God bless you. God bless you. Sister Oluwaseyi Temitope. God bless you. Abiola, brother Abiola Oyeleke, God bless you, God bless you, God bless every one of you. I appreciate you all. Uh, brother Ogunleye Adewale, God bless you. God bless you. Uh, brother Ilori Oladipupo Babatunde, I love you. Daddy Ademola Ilufoye uh, Faleke, God bless you. God bless you. I appreciate everybody. Uh, sis, brother Akinlolu Fajobi, God bless you, sir. God bless you, sir. Brother Israel Adeniyi Taiwo, God bless you, sir. God bless you. Sister Nike, Mary Ojuri, God bless you. Bishop Tai, God bless you, sir. God bless you, sir. Uh, Brother Raphael Olusegun Afolabi, God bless you, sir. God bless you. Uh, Brother Anthony Owo Tori, God bless you. God bless you. appreciate you. Uh, ẹ jẹ́ ká rántí ní ọjọ́ ọjọ́ Wednesday láago méje ìrọ̀lẹ́ ẹ tún bá wa pàdé ní ibi ẹ̀kọ́ bíbélì bẹ́ẹ̀ láti ṣe ẹ̀kọ́ bíbélì olúwàbùkún fún wa ẹ rántí pé à ń kẹ́kọ̀ọ́ kan lọ tá a pè ní ìtọ́ni ìtọ́ni àtòkè wá báwo la ṣe ń gba ìtọ́ni ní ọjọ́ Wednesday ó a máa ń ṣe ìdánilẹ́kọ̀ọ́ Bible study láago méje ìrọ̀lẹ́ Wednesday ṣùgbọ́n lọ́la Sunday ẹ darapọ̀ mọ́ wa látàgo mẹ́wàá òwúrọ̀ fún ìsìn olúwàbùkún fún wa o ire ń yọ̀jẹ̀ fún wa o oṣù yìí á tù wá lára o oṣù ayọ̀ ló máa jẹ́ fún wa in Jesus name.